ọ̀nà òun nílé. àwọn ah, ah, ah, ní àwa la nílé. àkìlẹ̀ kan mo sọ fún mi ní àwa ni mo la nílé. ẹyin wo. ẹyin náà ni mo là wá fún. ṣé mi àti ẹlajọ mi lé ni. èdè àpọ́nlé ni adjective náà ni. màlísà ò ṣèbí tó o lè kàn sáré wọ just like that. o gbọ́dọ̀ níṣẹ́ kan ló tó ń ṣe lọ́wọ́ iṣẹ́ wo ló lọ́ọ́ ṣe lẹ́yìn. ẹ bọ́lá ẹ tẹ̀lé sùn ẹ jẹ́ mi lé ṣé o ní pálí. mo ní pálí ó kàn jẹ́ pé o ti já ń sálẹ̀ ni. irú pálí wo ló ṣe bí wọ́n ń sọ. pálí aṣọ ohun tí mò ń kọ́ aṣọ sí ni. Hmm wọ́n alìkíṣà ló bá pé wo pé ẹgbẹ́ dání lọ sọ́hún yẹn. wọ́n bẹ̀rẹ̀ international passport lọ́wọ́ ẹ̀ ó sọ pé o ní pa nínú ilé. àjàyè ló kò bí àwa ìjòyè ní àjàyè ló kò bí àwa ìjòyè ní orí ọ̀kẹ́rẹ́ orí àná èrè orí ya èrè lọ́rùn àyíkàlẹ̀ ìrírí ààrẹ ìlú. gàmàrí wá ní ẹ̀yà kamugẹgẹlu gẹgẹ ní sáwọn wọn nílé alára kamugẹgẹlu gẹgẹ ní sáwọn alókèkèrò fàdàdà tún ká gbọmí ní wọlé ẹja ó yá. ẹ jọ ni alu ọmú ọmú kìíní kúrò jàlẹ. alájò kìíní ẹ̀rọ aṣọ ẹ̀rọ aṣọ obìnrin tó o bá jẹ́ kó jáde nínú ilé yìí sí máa gbá lójú ni. má gbé mi lójú bẹ́ẹ̀ ni òbí fún ẹ̀ ọ̀pá ẹ̀dá tó o bá gbá àwọn òbí gbá mi. sẹ́mi tí mo gbọ́ bẹ́ẹ̀ àbí. ó gbá etí mi. ó gbá etí mi ó tẹ ń wọ. bí mo ṣe ń wọ̀ ọ́ náà nígbà tí wọ́n náà fọ́ létí nìyẹn. àkí ló ṣe ẹ̀yin olówó kọ̀ọ̀kan tẹ́ ẹ máa ń ṣe báyìí tí ẹ ti gbàgbé ọlọ́run tó jẹ́ pé ọlọ́run máa gbé ọlá fún yín tálákà lẹ́yìn máa fi ọlá yín lẹ́mọ̀ máa fi dá lóru. wàláì tàláì tí o bá ń ṣe ọlá ọlọ́run tí mo wò mọ́ lára ni màá ní kó bọ́ ṣòkòtò díẹ̀ yìí. wàá bọ́ ṣòkòtò ń dì mí níta gbangba. máa bọ. pẹ̀lú wa nítorí pé mo fẹ́ gba owó lọ́wọ́ obìnrin kóbìnrin wa gbà ṣe nìṣẹ́ kọ̀ọ̀kan sí mi ò lè gbà. mo ṣe wò mí èmi tí wọ́n mọ̀ mo ti rí pé òfin mú àjẹ́ tí mo bá padà bọ̀ báyìí máa kó àwọn ọlọ́pàá wa wọ́n wá gbé e lọ wọ́n wá mọ̀ wípé yes àjẹgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí í ṣẹ̀wọ̀n seriously. iye mọ́ mi kò ń ṣe ẹ̀yin ni mo ń sọ mo ń sọ pé ṣe yìí pé àpò mi pẹ̀lú ṣe yìí la wà ní generation tí ó wà ní tansi. èmi ni jíjẹ wọn. yes i'm the gate man of this house the chief secretary of sakubo méjì gbàgbé ládùúgbò yìí. ìyá ẹni o lè rí kankan ta. níbo ọ̀dọ́ ni bá ti lọ́wọ́ jẹ mi. máa fà mí ní fàkúfà ọmọ mi o máa ṣe ìjẹ fún ẹ o. ms kí ló ṣẹlẹ̀ tó fi store nọ́mbà ọkọ mi pẹ̀lú ìfẹ́ mi your choice àbí kí ló ṣẹlẹ̀ àbí kí ló kọ fi ẹ náà ó dàbí pé wèrè wà lórí eré wá èmi ò gbóyìnbó kò yẹ ìṣó owó lòsì tó ń ṣe yẹn ask your sister oh. they want my goodie bag they want my goodie bag get the goodie bag she you want my goodie bag what's your selling point do you know your selling point. Know your selling point, we identify your selling point. Beautiful ladies, I'm a sexy beautiful ladies. I got love for my beautiful ladies. Woody bags for all of you ladies. Eh. You come on, mom, that make the area. Eh. You have to show them beauty, beauty. You have to show them action. You have to handle with caution. Hey. Àyà àpò a ó Oh my o òun lé wa bá ẹ̀ ah ìwọ ti gbà mí pé ajá tó bá wọlé tán ó ju lè lọ fún fèkè. alo alo alo. ọjà fún mi bóyá kò lè wọlé fún ara rẹ lọ́wọ́ ta o. láti ìgbà yẹn ni wọ́n ti mú mi ní agbára láti ìgbà yẹn náà ni mo ti lè wà ní ibi méjì wọ́n bí èrè pẹ̀lú agbára. àbílẹ̀ sáyé la máa fi nǹkan ta ní ká fi get nǹkan tí a ní. lẹ́yìn mẹ́ẹ̀ẹ́ta ṣe wà yẹn wọ́n ti san owó ewé eh? fún mi wọ́n ní kí n mú yín dead or alive. Natasha! Ah! Ìkan wà nínú àwọn criminals. Ìṣẹ́lẹ̀ ìkọlẹ̀ ìṣẹ́lẹ̀ ẹ̀ ń fọ́ lẹ́kùn ara ó lè gbára òkèlè kó tàbí wọlé ó lè jẹ́ àtòlé òkèlè máa ti jábọ́ sínú náà tó bá wá ń lọ ìkan tún wà nù wọn tó jẹ́ pé ó lè wà níbi méjì at the same time ó lè wà bá ṣe wà mí kó tún wà bómi ó lè wà nù yẹn so tó bá rọ̀ ọ̀tàn yẹn ló máa ń dúró pẹ̀lú ìbọn àwọn victim kan tó máa dúró sí wọn ó dẹ̀ tún máa tẹ̀lé àwọn tó kú ẹ lọ. ṣé bẹ́ẹ̀ kú bá lọ́mìkú bá mi pè mí wọ́n ń ṣílẹ̀ yorùbá wrong. èyí tó ké lò kí ni mí. Ah, ah, ó ní wọ́n ti wá yorùbá kọ́ ní ẹnì kan mi. yorùbá ni kí ni ẹja ni. ṣọmú kọ́lọ́hún bẹ̀ ṣọmú àbùkù ọ̀rẹ́ mi bá mi bẹ̀ ọkùnrin ẹ̀jẹ̀ sí lọ́nà. sorry sorry sorry tani. o tó fẹ́ máa ṣe fẹ́ o pẹ̀lú káwa níta o máa dá ojú ẹ o máa ná orí rẹ o wọ́n máa sọ fún wọn lóbìnrin máa ti nà ẹ́ jù máa ná òwe o. ayọ̀lá èmi tó fún mi màá ní. ta ló jẹ bẹ́ẹ̀. tí ò lè jó mọ́ Arínọlá ó fi adùn ìfẹ́ fi tọ́ mi lẹ́nu wò wọ́n fi kún ìfẹ́ ó fi hàn mí. ló ìwọ àtẹ̀yìn ò ní jáde tẹ́lẹ̀ ó kàn gba ojú ẹ̀ ó dẹ̀ ní pẹ́ ká pílẹ̀ kó máa lọ. wọ́n ẹ̀ tó òun ojú sọ ṣé wọn lọ gba létí mi. wọ́n ti ṣe ká fún un ṣé bó ṣe wà yẹn kò kí mẹ́ta fọkùnrin kò rán ọkùnrin ọkùnrin mo èsì wọn ó ní táìmù tó lè gbé inú lémi mọ́ o wọ́n tó ń ṣe ẹni pé ìdòrókò ní yàrá ń máa lé e jáde ni. mo lè fẹ́ kó dànù you have to answer me. one kí ni wàá àti ọ̀nkọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ṣe inú bedroom tẹ́ fi ń jáde lọ. yàrá kẹ́ oh. listen two lipstick red tó kù olúwa lẹ́nu. la máa ṣe wọ́n ní ká mú five million naira wá a máa fún five million naira náà ni. five million naira owó yẹn pọ̀ náà. owó yẹn pọ̀ ṣé o ní options. tó lẹ́wà tó tún ní ìwà ó mọ délédélé ni ó lè dá mi lójú wípé ó máa jẹ́ ìyàwó tí ò ní fún ẹ ní wàhálà rárá. your will. ọ̀dàlẹ̀ ni ẹ aṣẹ́wó onírùkùnrin ni ẹ keep quiet. No! A I hate you! Listen to me! Your mom forced me on you. I never... I never loved you. finú tán ìgbésí ayé mi àwọn náà wá mọ́gì ló fi gún mi lọ́kàn. ṣé ojú àpá ó lè dàbí ojú ara mi. àǹtí torí yín gbàwé ẹ̀dẹ̀ ń jọ̀sán ṣùgbọ́n ìgbọ̀n ẹ̀ kì í gbé ilé èyí tẹ̀lé wá wà nínú nìyẹn ẹ̀ tẹ̀ kí n wojú wa rárá pé kẹ̀tẹ̀ bá wa ṣeré kẹ̀tẹ̀ wá bóyá a pretty lójú àbá sexy lára. bẹ́ẹ̀ ṣe dírẹ́sì wa nínú ara mi sincerely mi láàkẹ́ mi ò fẹ́ kí èṣù lò kọ̀ọ̀kan náà àwọn méjèèjì ṣe kẹ́tì bọ́tún sọ èṣù yẹn ti fẹ́ máa lò mí ṣe pé mo ṣe ń gbójú kó kìíní kan tó ń dájú mi padà sí ń gbójú kó so but finally for the last time mi ò ní wò. kí ni advise ẹ kò consider kan tí mo bẹ else. else what sir ẹ máa fail mi. ẹ̀rí ayé ẹnìkan rí ẹ̀kọ́ ṣọ̀sán onítọ̀hún lè láì mọ̀ pé ẹnìkan wà ní kọ́nà tó jẹ́ pé ewé ẹ̀kan ló ń fi jẹun. èmi fẹ́ kẹ́mi àti ẹ bá dìgbò mọ́ ọ ṣe wọléwọ̀de. ọbẹ̀ yẹn wọlé dẹ. ó ti di ten pounds ọ̀gbìn tó ti gbà. kò sì sí tó fi rí bẹ́ẹ̀ tí mo fi gbà á wọ́n ti parí iṣẹ́ kan sọ́mọ yín lára tó jọjú orí ẹ̀ lọ wọ́n ti lò ó fún iṣẹ́ kan tó lágbára. yéè. Ah! sọ fún gbogbo àwọn ìtókù ẹ̀ pé ló ń ṣiṣẹ́ pé mo fẹ́ rí yín. if that were the case. ṣe wá mo sọ fún ẹ pé tó máa ti ní òyìnbó tó fẹ́ sọ tó tí ò yẹ dáadáa má sọ. ṣọ́ọ̀ṣà. Eh, ẹ mo kí léde ẹ̀yin ará ìlú o ẹ̀yin ará ìlú inú mi dùn lọ́pọ̀lọpọ̀ gidigidi nítorí ṣọ̀fọ̀ mòrí ṣọ̀fọ̀ àdúrótì àti ṣọ̀fọ̀ àǹfààní rẹ̀ fún mi fún ìjọba rẹ̀ jẹ́ kí n jẹ lórí ilé fún ọ̀sẹ̀ kan. kò yá ẹ̀ ti á ní. ṣé ẹ mọ̀ yí pé ní àsìkò tèmi gbogbo àwọn nǹkan tí a náwó lé lórí ó pọ̀ especially lórí ọ̀rọ̀ inú ilé yìí owó tí mo ná lé lórí thirty thousand naira. akẹ́njá àgbẹ̀já gbàgbé ẹ̀ má yá. sọ́ni ẹ lórí fún mi yàrá ẹ̀yìn ìgbà tí bẹ́ẹ̀ lórí ìjòkó ọtí mọ́ sí. ilé pẹ́s. sọ́ni. bẹ́ẹ̀ ló máa yẹ bíbù ìjọba ológun ti wá. tí èèyàn bá ṣe bálábàlá. Fala, fala! Baba! Ṣẹṣẹ! Màmí di màmá! Yasi ba! Ẹ ọbẹ̀ la. Lalalala lelelelelelele lalalala lalala lelelelelelele e sikelewu e sikelewu. Sosa! Sosa! A bẹ si baba? A n'o sọ sa, a n'o sọ. máa bá rìn wọn mọ bó ṣe máa ń lo àwọn obìnrin bó ṣe wù. ẹ jẹ́ ìfẹ́ ṣé àwọn ìwà burúkú tó wà lọ́pọ̀ ẹ̀ èmi ni mo ṣe máa fún ara mi máa gbà lọ́wọ́ ẹ̀ díẹ̀ díẹ̀. ẹ stop ẹ mo stop ẹ sí ọ stop ẹ lọ́wọ́ tí o ṣe fún ẹ. mo fún ẹ lọ́wọ́ mo fún ẹ láṣọ. kí ló dé. yóò dìgbà tó bá pa ẹ́ kójú ètò la sọ fún mi náà ṣé bí o ṣe máa tú ìyàwó ẹ ṣọ́dá ni mo fẹ́ rọ fámìlì mi wọn ló wà. mo sọ́rí láti sọ fún yín wípé kò sí nǹkan tá a lè ṣe sí wọn. nígbà wo ìdàgbàsókè